بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين أكفروا ثم أخذتهم فكيف كان إقاب أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله من واق مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الانهار أكلها أدائم وذلها تلك عقبى الذين اتقوا وعقوب الكافرين النار صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستهيله ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يدلل فلا تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبشرح لي صدري ويسر لي أمري وأهل العقدة من لساني يفقه قولي اللهم فصل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbede kinana tiyɔdze le ƒe yoro wɔmɔa kodabia dzedzudze mi ki ɖe yi egbe kaɖe hɔn yɛ eye wotso ki ɖe yi kpɛtɛmanodzi ma tsyɔ awon na barika eyi ni wotso rɔbɔda lolo bɛ lu takele adagbɔ bọ́dé kàlẹ́bí sọlọ́láhu aleyhi wasalam ti hijira kó o ma nyo medina ọdún dùbú ka nyó gúmẹ́lúmẹ́lẹ̀ nyó ọ̀gbọ̀n méjì nyó ọkà àtúgbẹ́lọ́jọ́ ọjọ ọjọ́ mi alàràmàdúrà ọjọ́ kí amọ́lájú àdúró máyú gẹ̀ pẹ́ ọ̀hún ọjọ́ kí àmọ́ládún alhamdulilayi nínú gbàgbé kọjọ́ ìka àdéhùn tẹ́gìnì ohun tí súrọ́tù sọ́ọ̀fì súrọ́tù sọ́ọ̀fì àtìkàtú gbogbo àkàdé ayẹ̀kẹ́ ẹ̀la kó àkàdé ayẹ̀kẹ́ la gbogbogbòjẹ́ sọ́ra kìíní wọ́n lè di àrísánà rẹ̀ sùlọ̀ wò bí wúdà ọjọ́ náà fẹ́ẹ́ lo pàpà imo tate ti ọgbọdọ amadini tsaka dagba ni ike wọn ana kó anẹ kéèjì ọkà tó gẹ esrọ tutọ fi ayẹ kẹwa náà nù. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. أيها كده يا يا alùpùpù kàtsàtìkù àdínní ọjọ́ èyà jìpù alùpùpù kànyájà ìtsinadza kàkọjọ́ tùnọ̀ wa ọjà yékì dẹ̀ adzilẹ̀lẹ̀ kọ́mpẹ̀nì ìtsi ekidukpɛ kɛnɛ do ani tsie ehu ama akabiri kɔlifai tsie eki dɛ yi dagba kakabiri kilia kakɔ wɔn ma eki iṣẹ́ nǹkan ṣe ń di ma ni mẹ́ ẹ̀jẹ̀ qualify kẹ́ni ṣí ẹ̀ iṣẹ́ nǹkan má làgẹ̀ ní wẹ̀ṣọ́lé ọ̀fọ̀lẹ́tì yá ayọ́ alẹ́ sí iná àmọ́ ọjọ́ ìfọ́lẹ́ náà mẹ́ mẹ̀tọ̀gẹ̀ṣẹ́ ọjọ́ ọjọ́ tí ń gẹ́jú mẹ́ gbá ní káàkiri ní àmì pé mẹ̀tọ̀gẹ̀ṣẹ́ àwọn lẹ̀ tó ajá kàdọ́mọ̀ yìí. aládùnlókun alátìjà rẹ̀ ti mú. yẹnu wa dùn àmẹ ajá kàkìdọ́mọ ìjẹ̀májàdọ́mọ ìléun ìṣètò jájálẹ̀ ẹ̀hún kẹ̀dútọ́ ẹ̀ náà nẹ talùkẹ̀ ẹ̀dútọ́ lẹ́lẹ̀

irọ́ ọjọ́ gbogbo ń takùtẹ̀ rẹ wọ́rọ̀ ọjọ́ mọ̀gẹ̀ ọ̀túnmọ́tò àkíní àdáàbùn àlìm lákàrà kíní ìní ọjọ́ ní ayò yẹn ni òun àdùn ńlá ajá kùmẹ̀ ń yá nana kùmẹ̀ ní sí ehun ilé jòlùlù kẹjẹ yà hẹ yọ abájọ yìí iye àti تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ajalẹ mẹnanyalẹ ẹnwẹjọ dudu kakẹ kwalifai ajalẹlẹ tuminuna bilayi mẹ́yìn máa nì nẹ́kọ̀ ọjọ́ ìjọba láwù lémi onye ìfẹ́ ni yá ayọ́ ẹlẹ́sì náà àbọ̀nù amẹ́kùnmọ́dọ̀gẹ́tẹ́ ọjọ́ ìyàwó lè aago kì í adájá mẹ́ni túmí dúnlẹ̀dìlà mẹ́wọ́n yìí máa nì nẹ́kọ̀ ọjọ́ kẹ̀ wẹ́kẹ̀ dí máa yìí máa nì nẹ́wọ̀n ọjà kàí yìí mɛ kó àti yín ma ní lẹ́kùnmẹ́ ní kpọ́jọ́ lẹ̀ mɛ kí jẹ́ kí ma ní mẹ́lẹ́ kí wọ́n dàbí ó dì gẹ̀ bí jẹ́ nkùmẹ́ yé lẹ́ nẹ nọmba wán dẹ̀ nọmba tù hà. wọ́rọ̀ tù lì yí. mɛ wọ́n yín ma ní nẹ leba ní di muhammad sallallahu alayhi wa sallam mɛ kó àti yín ma ní mẹ́kùmẹ́ nẹ leba ní di muhammad sallallahu alayhi wa sallam lɛ mɛ tse ni ma ní kpɔjɔ mɛ tse ni ma ní onutsɔjɔ tó ajá gɛgɛdɛ kùmà tẹ̀lé kùmẹ́ nyá yí fòun dɛ. wàtúndé ayé dùn náà ti sẹ́bi sabilillah manati jihadi fi sabilillah mekwa ne ke manati jihadi fi sabilillah fi sabilillah kásìmẹ́ láti jihadi fi tẹ̀bí lìláyì pé kọjọ́ dọ́gba eni ní bí àmúwà àlùkùn. olùsí akọjọ́ dùn mẹ́ aziki kọjọ́ dùn ẹ̀ wọ́n àti jihadi fi tẹ̀bí lìlá. ẹgbà káàdì kí ilé ata ṣáká wọn la wá yìí. ìjẹun kẹ gánà abájọ kẹlẹ ju gánà. dágbà ìjẹun aziki la ka aziki tebulu kìdẹ́ yìí azi sì fi ìṣe ẹ̀hún dúkà ní sukọ́lọ̀ yìí òun wọ ọgbà tíjẹ́ ń fi ti alóye tíjẹ́ abájọ yìí iṣẹ́ pàtàkì kẹ́kẹ́ wọn àlẹ́ aliko àmọ̀wá alẹ́kùn. ti alu kɔjɛ na fɛn lati lɔn caye hayɛlɛ. masalu ladina yunfiku na amuwala hunfi sabili layi ka masali habati nambata saba asana bila. في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. ما كان لأهل المدينة ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلقوا عن رسول الله نعم، ولا يرغبوا بعنه الرجيم عن ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله نعم. ولا يضعون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نحلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يهب لا يطيع أجر المحسنين ولا ينفقون نفسا نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون التكبير هذا لما كومو جنبي nílò ń kọjá lọ títí máa kà wá ní ìlú ikọ́ máa wálẹ̀ ilẹ̀ amúsẹ̀gùn mẹ́yẹn ní kó mánéjà lọ ọjọ́ kìjà mi wá. ọjọ́ ní fẹ́rẹ̀ ni mẹ́tẹ́lù lẹ́dí náà yóò fi kú náà mú alẹ́ hóm sí sẹ̀bílì là. ojúwe àmì pé màtò dúkìá máa du ojú kọ́lọ́ ọjọ́ torí ọjọ́ lẹ̀ torí káàdìní ọjọ́ kí ní àtẹ̀lẹ́ ìjẹ́ ìpínlẹ̀ má mòjúwe máa ma ohun tí é kọ́ ọjọ́ tọ́mẹ́ àkíní hálà tó lókun aláàtijá rọ̀tìn tó ń jí kùn mínà azáàbì nàlẹ́ àmì pé màá lè ṣí ẹ̀ déyìí yìí máa tákọjọ́ du kẹjà kẹ́tẹ́ òjì ọlẹ́lẹ̀ abùsù yẹn máa dẹ́ta. mọ̀tálẹ̀ abẹ́tì nàmbẹ̀tẹ̀ sábà àtẹnà bílẹ̀. ẹ mọ̀tálẹ̀ abẹ́tì òjì yẹn máa dábẹ́ ń wẹ̀yọ́ kó lè náà ẹ̀bẹ̀ kọ́ dákì náà ẹ̀wọ̀n ẹ̀yọ́ bẹ̀ náà òjì ẹ̀wọ̀n ẹ̀yọ́ kà ápà ẹ̀họ̀ ápà tìyànlẹ̀ lẹ́kọ́ àjẹbẹ̀ ẹ̀kọ́ lẹ́wọ̀ pààyọ́ kàtẹ́dù kẹ́mú tìyànlẹ̀ ojú ẹ n'eki do dúkìá do otsukɔlɔdzɔ tó dé ɔdzɔ ìdábò ju ẹ n'eki n'ama kpa ka do alùpùpù do kí ati ka do wọlé ha. fi kúlì tó ń bèlè kí mi àti òhàbà. o kàlẹ́ ilé yọ o kàlẹ́ tẹ̀ sákì tìga wọlé ta wa wá sábà á dẹ̀nà sákì mọ́ méje kó èmi jẹun méje kó akpa kàmẹ́lì lẹ̀ ojú èyíkì tí ewé ọ̀nà àpà ìràgbẹ̀ ikọ́mọ méjì ìràgbẹ̀ dẹ̀ ìràgbẹ̀ ikọ́mọ méjì kàkà ìhókà nánà ka kéjì rẹ̀ àmà èyí ọjọ́ ìṣèdè àgbo ẹ̀fà kàtìtì àpàkà ọmọ bèbè àgbo yìí fóònù ọmọ bèbè ìjà kí ló kà kéjì rẹ̀ bí kúlì tún bí lẹ́tìn ní àtọ̀ pé ọmọ kà èyí kà ọjọ́ kọ́ akpa akpayɔ keteke gbani saki ti ga do yi di fu kue o ma rɔ ma ta akpa ta saki nɛ yɔ ogu mɛlu ojú abájọ yìí ɛnyɛ wọn náírà dodo wò lɛ ɛn one naira times seven hundred hundred ŋgo seven àti seven hundred dɛ eh? one naira times seven hundred naira one ha two ha. Three thousand ha five thousand ha kai lada nkɔlɛ ɔjɔ ɛwɛ dudu ìyẹn nɔrɔ gbali fi kúlẹ̀ tún bẹ̀lẹ́tìn

tẹni kì nẹnana táàkì dùn lágbàtí tí ọlá ká títí mẹdodo ẹnì kì ní one million táàkì ní one thousand dùn pé òun dùn gbẹdẹ kì ní ten thousand táàkì ní one thousand dùn pé òun kì ní ten thousand táàkì ní kéde one thousand nana àmà táàkì ní méje tán tún seven لمن يشاء نعم والله واسع عليم والله واسع ọjọ́ tẹ́lẹ̀ kẹ́ ńlá gbádàá rìjì alim wọ́n ṣe nùmàdùn èyí tó bá àyẹ̀lẹ̀kẹ́. ما كان لأهل المدينة ومن حولهم báàmì gbé kùmà díngelé ni o ìjẹ kùmà kíní àti kàdínà ọjọ́ ọ̀dọ̀ ẹ̀mẹ́lì akúmẹ̀tì àti kàdínà ọjọ́ ọ̀dọ̀. mina lọ́rọ́ bí ayé takalaku arasulila yìí. ìdúpẹ́ kùmà tí a dòrè onútsẹ́ ọjọ́ kíkà tí mẹ́lì àti àti kàdínà ọjọ́ torí fi yàn ọ́ mẹ́lẹ̀ ìdúpẹ́ kùmà tí a ti. wàlá yẹ́rù kọ̀ bú bí a أنفسهم عن نفسهم إذا كما تدرون مكي الكفاية مكي مكي أفدولا متوراي النبي صلى الله عليه وسلم ونقولين مكي فدولا متادين وجولين meki fadajiku mɛ tadi na ɔdze nyɔ kpali onu kame ne lɛ mɛ tutu fẹ́ẹ́nà abakarijan gbọ́dún yìí n'adúrà ayin ló ti yànjọ́ wọn dọ́gù dọ́gù wópa wópa lèrè méje abdulhamid bùnà áwò abẹ́lẹ̀ ọ̀hún títí gbogbo yìí nínú iná kọ́ọ̀tù ẹ̀dẹ̀ usman ríjì gàkọjọ́ dájú manadu iná òjẹun ìdú jẹ

kúrò nẹnẹ mẹ́ta lẹ̀ ìwọ́n tí nàmi kò lóhùn rẹ̀ èèwù máa kọ́ pàtàkà. ẹ̀jẹ̀ láti ti bílẹ̀ ìbùkún ajéwò ẹ̀mí abájọ ìpè kàdé òun ìtùkù ibi láti gbogbo lockdown yìí ẹ̀ máa lockdown ní ngbòkú jẹ́ kó wa inú gbodú máa sọ fúláì òjò wọn jáde gẹ́gẹ́ dábí kánò gẹ̀ lockdown inú máa dábò lockdown lagos lockdown kene dua fufu eweje eke eka ke bake na nanan eko ne gwele ka ki bismillah ke ga ko yada albaraka tole inna lillahi wa inna ilaihi raji'un ise ni ewu ehun kidomo abajo iki ise na ya ta kidomo fi se pe kide ya ti kolo في سورة البلد ولقد هامل العقبة وما أدرك ما العقبة فك رقبة نعم. أو طعام في يوم ذي مطربة في من ذا مقربة أو مسكينا ذا مسربة ثم كان من الذين آمنوا وتواصوا بالحق وتواصوا بالمرحمة والذين تقوا كفروا وكذبوا بآياتنا هم أصحاب المشأمة إنا لله وإنا إليه ala ọjọ́ ìfọ́lá ní ìfọ̀lá pátá hamala akọba amúnẹ́mẹ̀rún kì o akọba ẹ̀wọ̀n adùnkẹ́ ẹ̀wọ̀n kẹ́ẹ́ ti fún ẹ kìlẹ̀ ń ṣe lélẹ̀ dáa ìjọ́ tó yẹ ní fọ́ kọ̀rọ̀ kọba. ẹgbà kadú dẹ kùmà nàmàdújọlẹ uwẹ nẹdọ adú ẹkẹlà gbóyún kẹwù firi kẹwù tsọmọ akínà ọtí nyàtà nípa yìí o kọlọ kìnnì la dọ rọ gbóló yìí ẹwù tì nọmba tù awo ìtọ àmù mẹtò jẹun jẹun alóbi dẹ mẹtò àmù nìjẹ fi èkìnnì la dà tù lè di jẹun kẹtù nìjẹ bi ẹgbà

ìlò owó ọjọ́ ẹni lẹ́yìn ìmọ̀ àdìrí ọjọ́ tó wà lẹ́jùmọ̀ àwọn di mọ́síkẹ̀bà lákọjọ́ àmì ojẹun kùmẹ́tọ́ jẹ́bi lẹ́hà ha àmì fófìtì pẹ́ kùmẹ́rọ̀ ọdún mẹ́jọ́ dùdú a máa gba àbẹ̀ká máa fà á na èyí àbúdẹ́ta. yẹtí máa ń bá má kọ́rọ́ bá. àmọ́ máa yẹtí máa àmọ́ máa má abekumache niye ma nata gen abekumache nata ma niye gen abeku abi ọma ekwe kpekọ abekọ ma ekwe abibọ zaa mọkọrọba ẹkya na ekwu bee ki mere kake na lejiji kake na lejiji abajọ yi ake ni kọmiti amama ekwu mẹtẹjà ni màtí mọwọ gbókùnmá dẹ àdìkẹgbẹ òun ètsàtìkù ma olólò òun jẹun alùpùpù dẹ àtàdùhù yàrá tẹnu jẹun wa iye kìbá ya yàrá tẹnu jẹun wa.

akọjá fẹlẹ ní kíjọ ń pè ní kí abẹ ìṣe. Súnmọ́ ta nà mí nà lẹ́bí nà àmọ̀nù. Lákùnmá náà rẹ̀jẹ̀ sàmẹ́ tí àmì mú mi ní. Ṣé fẹ́ ní kí hali ti dẹ́ ṣe súnmọ́ ta nà mí nà lẹ́bí amanu. àmọ̀nù? Kíjọ ń pè má ṣe ń pè àṣẹ nẹ mẹ́ẹ̀dì àmì bẹ́ máa kó ní ma ṣe àmì mú mi ní. Súnmọ́ ta nà mí nà

bi ayatina mu ashabul mash'ama abe kuma da chami be kuma lale ile mi chabo kuma ne kuma koti abele chami bo oyi ojo ki wa te o man na alaihim narum musara abele maduma te o na okumkum ate ogane ogba obi awoto awohi ini widon na uzbillah ma kana li ahli madinatin wa man hawlahu an ya takhallafa an rasulillahi wala yargabu bi anfusihim an nafsi na'am zalika bi annahum la yusibuhum zama'un wala nasabun to da fi ti kọjá ka me kuma ti kolo memele yi ina gbadu ke olugbe ipame ewu kole ọjọ́ takuma mo mi du memon wala nasabun imo nobata du kikere kuma ìkọlẹ̀ ọjọ́ tákùmà mú bọ́lá dúmẹ́ náà. wàlá màsọ̀ tún fi sẹ́bí lílá yìí. àlè lówó kì pamẹ́ kébi pamẹ́ ìkọlẹ̀ ọjọ́ tákùmà mú jẹun dúmẹ́ jẹ ní. wàlá yẹpa òun náà máa ń tẹ àyàn bí ìzọlùkù fààrọ̀. àwọn kò bàtà tẹ pamẹ́ yìí àwọn kàkàyà tẹ pamẹ́ yìí tákùmẹ̀ mọ́ọ́lá mẹ́ta yánni ìhókà tákùmẹ̀ pẹ̀fọ́mọ ẹ̀ma ti jẹ́ ká mú ma wewe pẹ̀kọ́ kí wáàdì ili kí jihadi mà hmm. wéwe yọ̀mọ́ akábìrì ilẹ̀ àwọn ẹni ee mà ṣe wéwe ẹtí lílẹ̀ kùmà gbalùkè wẹ̀ sí àmì bẹ́ẹ̀ ma lè má kùmà ṣe wéwe lẹ̀ ládé lẹ̀ wọ́n gbogbo tẹ tẹkpa jọmọ abajọ esi kí màjàta tẹkpa jọmọ ti wọ́ọ̀tù àjọ drab ojoojoojú ìmàjọmọ àti abajọ yìí òun wẹlẹ̀ awùwé ládélẹ̀ wọn tsojú di ká tágẹ̀ ládélẹ̀ tsojú di ọ̀kàtúkẹ̀ gbọ́ ládélẹ̀ wọn tsojú di ẹ̀dùtúkọ́lọ́kẹ̀ ẹ̀dùtúkọ́lọ́kẹ̀ alókè náà. wọ́lá ẹ̀bá ọ̀nà mọ̀ọ́fẹ́ àyàgí ìzòlùkú fara wọ́lá ẹ̀ máa lùnà min àdúwìnà ìlànìlá àkùtìbàlà hùn bí i àmàrùn sọ. wọ́lá ẹ̀ náà lùnà min àdúwìnà ìlànìlá ìnẹ̀dọ̀

amadu sọọni tí kọjọ kí múdu kú lada ẹtẹ òkọlọ yẹ ọgbọdọ katsoli tsakaayi kí olùgbẹ pẹ kéèdì pẹ ọbàtà pẹ ugu pẹ nà ewu ẹwùwú òun mà ẹ gbalọ kàtí àmì ìgbé kùmà létírí wáàdì abẹ́rẹ́gba gẹ́dẹ̀ ẹ̀ ń dún ẹbí ẹ̀dá kóòdì nẹ́nẹ́ kì á iche yo ebi ikpɔ itse ni la da mɔ lɛ ili yɛ elugbɛ itse ni kia ni kia anabibɔ ɔgbɔdu tsaka lɛ ila kutiba lɛ obiyi amalori saali o te kuma bi wo kɔlɔ la da mɛmɛ lɛ kɔmɛ to o mu na wɔn dɔgba wɔlɛ kɛ. nalaha la yu bi o ajarɔl musini. alu kɔjú na fɛn la ka ina laha la yu bi o ajarɔl musini na lada mi bɛ kuma tiɲɛ nyɔ ihun kɔli kaka ye kuma wɔn tiɲɛ manyu gɛ ọjọ́ tẹ̀fẹ́ olè yáyẹ lada ma bù wá nẹ̀ nítorí máa tsi tọ́lá lè ẹnẹ́ka bẹ́ mọ́ yà á dòbi ẹnẹ́ka bẹ́ ya yà á dọ́gbọ́ gbá abẹ́lẹ́ gba gẹ́dẹ̀ alùpùpù máa tsi lẹ́ òun máa nẹ̀ lẹ̀ ẹnẹ́ka bẹ́ mọ́ ọjọ́ dúyà mìtì ẹ̀ẹ́dẹ̀ nílẹ̀ dọ́gbọ́ pẹ́ نعم ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا ينفقون نفقة ina gbadu kuma du jẹun du anafọka o jẹun jẹ kẹdu ẹnẹkẹ bi akpọ ẹhun kẹdu ẹdu ma du bi alọ abẹ ẹdu amọma yẹ abẹ ẹdu amẹnọ bàtà abẹ adikẹgbẹ kiri ẹdẹwò kaka

ekpujɛ ekpɛjɛ mɛkpɛjɛ wala mɛ alukpa yi mɛtu wala yɔn fi kuna kuta fɛlɛ jɛn fɛlɛ yi nɛfɔ katan ilu jɛn wɔ wɛta anɛfɔ katan o jɛn ko nɛ bu yamu talu nu ka ki jɛ kuta mi ewu se kɔmɛ tɔdagba yi se lɛ kati denw yi je ɔya ni labɛn dagba yi lɛ tikitiki dagba yi sɛ ale sɔlɔlawo ale sɛni o tɛkola awalɛ o bi si ki tɛmuri yɛnɛ tsi kɔjɔ kɛ sadaka dagba ti si dɛbi na o kɛ o fana. ojúwe maa di alùpùpù yẹn takuma yẹn dẹbi n'okpẹ odòkùnrin lè hàn yẹn yìí ẹnẹ ká àdọmọ òun àná òkà òkpànà kẹmu di òun wẹ kẹ dòkà di alu kóhùn kí dòkà di lọlá ọsẹ dàgbà kìtsẹ sadaka ujan ka dole je e eh, kida ka ta be wala kabira da ke kina ne lelele na'am illa kutiba lahum li yajziyahum Allahu ahsan ma kanu ya'malu illa kutiba lahum ce ko jo ki ko e eh. e ndu ke jelele adike ba kuma do ma kole osala liye jiziya wo ọjà náà dùrọ mẹ alùpùpù ọzọ lòjọlẹ anẹsọlọ lọsẹni ìnàmà yẹ àmàlùkùn òsì ha lẹkùn súnmọ wọ fíìkùn yà ha nkọlọmẹ mm. kùmẹ jẹ ìdánwà gbalùkà gbalùkà kẹmà lòjọ mẹ ọjọ náà kí تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم نعم ذلكم خير لكم إن كنتم تعلمون ذلكم خير لكم إن كنتم جاكم تقولي كده كجو دوم هواي وانجو مجيكم بغوغول إن كنتم تعلمون إما جاكم ما جاكده كما كاومي با mẹ́jẹ kí nene kí adọ́gba mẹ́ ọjọ́ kí ló bìrù yìí. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم يغفر لكم ذنوبكم إيش أنكم إيش أبيك أبي لا تكوجا دومله إنه من كوجا دومتا ema ka alụ kumechi enyole, nyole nwoke na-eje na kumechi ama atọrụ kọla nyole kumechi lele yegafirila kum zunu kọfụ ọja na adị zunu dị mepa ume allahu akwa meche nile meche nile gide kọla ọjọ chukwu o nekweli inene abe ki gwefe ki ẹni wọn atụ lebi tí a lebi muhammad sallallahu alaihi ame a ẹwé dúọ amẹnọ bàtà jẹ kókọlọjọ etse ẹkí agbódì tsẹdìẹ nẹ ẹdìẹ ní kẹ kódìtse kókọlọ yẹ yà hàn ní lẹ kpalọ nù àmà ẹkẹ má kódìtse ní kìtsẹ alò nẹ alò nẹ lẹ kì má kpẹkọ lẹ ẹtì má la pa mẹtẹlí kùmẹ gbọ lẹ ẹni dùnú dàgbà tó ẹtì yà fà yẹ tẹ

máa la ŋgbɛ tá kuma tètè àjẹ náà yìí tẹ ń kẹ bọ́ má dé òkọlọ́run ọjọ́ kí wàá lé dùn yẹ̀gẹ̀ fẹ́rẹ́ lẹ́kùn. ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبة في جنات عدن وعد الله المؤمنين وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن من الله أكبر ذلك هو الفوز العظيم ọjọ́ àlùkò rí tí wàá mi mọ́mìnì. ade kuma tsi kɔlé lɛ lɛ lɛ tse mɛ ma gbɛnyɔ suratul fɛlɛ di hayɛ lɛ kɔjɔ fɛlɛ tuma kaa na mi lɛ lɛbi na amɔnu lɛ titse ŋku yɛ kɔlé tse kɔjɔ tse kuma wo do yɛ kɔte alɛbi na amɔnu to wa adalawo mɔmini na. ọjọ́ tẹ alu bàtà rẹ̀ ìyàlùkò rí sí àmì mú mi nẹ́nẹ́ kẹlẹ́ bá mi mú mi nínú bilẹ̀ náà. jẹ̀nà tí ń tẹ́jọ́ rí mi ń ta ti alẹ́ ń ha. àwọn ọmọ ìgbọ́ bá komi mẹ́lẹ̀dùkù lájàlè wọn. wàhálì dì nà fi ha. pàṣẹ àti alọ́gbégbé lẹ̀ náà. wọ́n masáàkì náà tọ́ yìí bàtà fi jẹ́nà àti ni masáàkì náà tọ́ yìí bàtà àmúyé kì

akbaru onyo ìjẹun àlìjẹ́nà lè akbaru onyo tàbílẹ̀ àlìjẹ́nà lè akbaru onyo tìní àlìjẹ́nà lè. dáníkà huwal fawzul azim. ọlọ́mọdé ní ká ẹ̀ ọ̀lẹ́kìlẹ̀ ikùn wa kà ọ́ mẹ́ amẹ́kùnmẹ́tsàmì bẹ́ẹ̀ mẹ́màtsàmì bẹ́ẹ̀ bìlẹ̀ mi títsọ̀ la yàtí dẹ́ nù dáníkà ẹ̀ dẹ́dú kọjọ́ ìlẹ̀kìlẹ̀ ìjẹun huwal fawzul azim ilẹ̀ ti lé lílé lílé ọjọ́ kí mo ti àmì bẹ́ẹ̀ kùmà jìlẹ̀kìlẹ̀ yìí ó dàbí ẹ túra kàdé. wọ́n masakina tayyibatan fi jannati adn. masakina tayyibatan òru èkì bẹ̀tẹ̀ máa rí yàn ń gbò jannati adn àlìjẹ́nà yóò dò gbégbé lẹ̀ ìní nọjọ́ jẹ dàbí ìní tẹ́nà náà. zaalika alfawzul azim. èyí ni o lè zaalika alfawzul azim lẹ́wọ̀n jẹ ilé lẹ́lẹ̀ gbólóhùn ọjọ́ kìmùdúwà. وأخرى تهبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين وأخرى من وأخرى إتنا ومن الدمغة أمامهم أمامهم أمامهم yàtọ̀ máa bàjọ́ mẹ́tìlẹ̀ o. òye bóńdà ha. kumẹ́nẹ àmọ́ mẹ́ malu kumẹ́nẹ Na mẹ́ àmalu kumaca nẹ ní. ẹ̀hún dẹ̀ nasoro mina báyìí. òye ni ne sara egbojile kúbọjọ ihe dú kẹdẹhùn kẹgbojile ihe ọ̀ àyè dẹ. وما النصر وما النصر إلا من wa okura tó fi na ìṣe lẹ́hún ka aago kàkà mẹ́tẹ́ yìí é gbà tse tsɔjɔ lẹ́ yìí é tse tse mẹ́ yìí e gbà kú mọ́wọ́ tẹ́gẹ̀ tsɔjɔ la nẹ́ àwa lẹ́hún lẹ́hún ẹ̀hún ka lẹ́ yìí ẹ̀hìn ní wẹ̀ nílẹ̀ ẹ̀hún wẹ́ àti wẹ̀ nílẹ̀ ẹ̀hún lẹ́ kɔjɔ ki minasara do ɛkɛ neke wotse nyane laavia kɔjɔ nilɛ kɔjɔ ki ki ɛŋu lɛ kɛtɛ lɛ ki mu gba bɔwɔ tɛ ki mu gba kuyɔwɔ yɛ kɛŋu kɛtɛ ɔjɔ na ha adi kɛgba kumɛ lebu ko la nẹsẹrẹ àtúgbọ ọjọ nẹfẹ lọ ọjọ nẹfẹ lọ adúrú mẹ ọjọ tí máa lùkọ rí kí adé lẹ ọmọ gẹ. ọ̀fọ̀tún kẹrì. ọ̀fọ̀tún kẹrì bì ọ̀nà èdè mẹ́rọ àdìkẹ́gbàdúkẹ́ kó òkú kẹ́ ọ takọjọ fẹlẹ tó galo kẹsì ọmọ yẹn tẹkì la. ọmọ yẹn tẹkì la ẹja alahu makaraja. afiki ha. wàyàrùsùkú mi na haisu la ya hata ti. akíkẹgbà pẹlẹ bá mọ dọ dakọjọ. ọmọ yẹn tẹ wakala alayi fọwọ́ hasbu. naam. inna allah baali gunamra. kó o bu àkínná àwọn àti rẹ̀ tá òkìdí àwọn àti o n'akɔnyɛ bɛ tɔ alu kɛntsi dɛ ɛli igbo kɔ na dzi tɛ o ŋgbɔ na kuna ale kuna ale wi tɛ ta n'akɔnyɛ bɛ tɔ ɔna tɛ wa o kɔrɔ atu mi bu na ha sinasiru mi na la yi ɔfatu kɔri ibu na. wɔfɛ siri mumini. ɔyɛbɛlɛ mi bu si ara wɔfɛ siri mumini na ɛnaba lɛ da ku ɔyɛ lɛ fɛlɛ kɛrɛ ba mi bɛ kuma ja mi mumini òtí múmìnì kọjọ rẹjẹ tàun tí túmọ̀ káàná mí na lẹ́sìn náà àmọ̀ nù ọjọ́ kuma ọtí wọn. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم كما قال عيسى بن مريم للهواريين من أنصاري إلى الله قال الهواريون هن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفر الطائفة نعم. فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين يا أيها الذين آمنوا من أولي ìjà gẹ̀ àṣekà mẹ́ta jí ní súra dúkìsì súra mẹ́dínà dé ọ̀dà àwọn ìjì gbọ́kẹ́jì mùsùlùmí ọ̀la mú ọjà nẹ àbò nẹ́kùmá nọ́malẹ̀ wọn ọjọ́ nẹ́fẹ́ la nẹ́ wà lùkúrà nà ya wáyé ọdún fún ẹ̀wọ̀n dẹ́ gẹ̀ yá ayélujára amọ̀nù ọjọ́ ìfẹ́lẹ́ ní amẹ́ kùmẹ̀dọ̀gẹ̀ta ọjọ́ wa a ti gbé kùmẹ̀ tí

tsodu ya ayɛ nidzali akina owɛ ɛdɛ yita di ni ɛna bɛ yi ɛlòtugbo wòle agbɔlɔ ni ɛni abɛ gbèsè afɔ abɛ la ŋue la ŋue lɛ ima tsɛnɛ kidi bi tɔ didi kili kini idze nani bi kuma ma tsa tsɛ ŋu abɛ idze ni ke kpɔ nani ma dze ŋu gbɔlɔ wɔ nila ni ama gba nugo tsa tsi tura bɛ lɛ amɛ kumɛ ti musulumi mɛ tsa ti mɛmudɛnɛ mɛdidi kodzima adini ɔdzɔ kɔdzɔ lɛ tɔlɔdua alu kumɛ kpalu kumɛ tsi lɛ naam. kama kɔlɛ isabunu mariam anil hawari yi na. abɛ kulu kanebi aka ɔmɛ yi abɛ la nebi sɔma ka wa mi di be ami yi mana ya ami yi na ma tse ta ka ma kpim. yana mɛ kumɛtsa mi gomi ìṣe nù làákà kìlọ mọta olè àtìlẹ tsalẹ mɛ abajɛ ɔbata mena kpana wa mɛn ansari ilala ɛna e mi kara rɔjɔ kìá tumi bi n'ati alijanna laabi ata àmì a kumadé kó kama wọn àti awo aa àti àkíní tsalẹ bɔjɔ wọn àgbàgbà ti pè kaka níbi sẹni aa ɛn kura ti àkíní agbanyi dúkìá náà wa ẹ̀dọ̀kpájẹ́ dúkìá náà wa àbítẹ́jì dúkìá náà wa mẹ́dágalu mẹ́dágolẹ̀ amaka. yi amaka. Fọ́lá lùhàwárí yìí na nàánú ànsọ́rùlọ́. Látàrí hàwárí yìí na na fàáyítà kẹlẹ́ dìrà mọ̀ èjú yìí. Abájọ yìí nàánú ànsọ́rùlà a kìdẹ́ ẹnì kí pàṣẹ mùsùlùmí àti rẹ o ẹhùn dúkìá dòjì máa ti ní àná mọ ẹka bọ tẹ mùsùlùmí wẹsì mùsùlùmí ẹwọn náà bá bọ wùjẹ fọ pílà kòmátò kúlà ìwọn yọ gẹnu mùsùlùmí wẹsì mùsùlùmí ẹnàgì gbọ bá bọ kòmátò bá ìwọn yọ gẹnu gbogbo ẹyìn ìjáàb ẹtì mùsùlùmí ẹ lọ́túgbò a mẹ́gun akọ̀là ẹ̀ẹ́gún akọ̀là amákó ìnà lè láyé wọ ìnà ìrẹ̀lẹ̀ wọ́n náà wọ́n ti mùsùlùmí. ìnà ògbójì kàkì àkà ọjọ́ kà ẹ̀ náà òwe gbìrẹ̀ yà á tẹ̀ ní kọ́sọ́mà yà á tẹ̀ ní yò yẹnu ẹ̀ lìyà ká máa dọ̀ páyò ẹ̀ ní èyí mùsùlùmí ọ̀jẹ̀ náà wẹ̀ kà kì bùtọ́ màlájì lẹ́dìgbò kónú ansọrọla amẹ kumẹtsi musulmi mẹmuda bẹ kumẹ difrẹn dadi ni ọjọ mẹtsimida bẹ kumẹ dadi ni ọjọ wa nẹ ami hawari yina mẹni nahanu ansọrọla amamalugba kama kidẹ ama tsatsikadi ni ọjọ naam. فآمن الطائفة من بني إسرائيل فتا من بكرة ألقما فتا نبي سما مريم tẹ ti wáàzì tẹ kámúnọ kàtú tẹ gbàmúnọ lọwọ tákàmì pẹlú israẹl àmúpẹrẹ yìí dàmẹ hmm. ń dúró kí a ṣe yìí ilẹ̀ àti ìṣe kámúnọ àmúpẹrẹ yìí fàámà nẹtọ ìfẹtù mi pẹlú israẹl alu kàmi hawari yìí nà mmanya níbi sọmọ mẹrin mọlá kùmà ju abẹ́kìbọ̀ ha. wọ́n kẹ́fọ̀ọ́rọ́ ìfà. ká mo jẹ kìbọ̀ mahmuda kábìrì abẹ́kù máa jẹ́ pa mahmuda mi mọ́mìnì abẹ́kù máa ma kọ̀ mahmuda ma kábìrì tó fún ẹ̀ máa kí ni àgbàdo gẹ̀jà pọ̀ lé mi ọ̀pọ̀ máa dé wọn ẹ̀gbàdo ìgbó. ẹ̀rẹ̀ rẹ̀ tákà mi bẹ́kù máa jà mi bí anẹ́bí yìí táyé bá mi bí àmà kábìrì màrọ́ ọ̀jùjà màrọ́ ọ̀jọ̀gù marocha kanyan lille to abu gujile ta fayyaduna labina manu ala aduwi kakọjọ lọ sako mu payi du ominẹsara du omate ko du ami fe madima ni ọjọ lebanebi musa lebanebi isa ọmọ mariam lẹ orisala hàn. fasubahu gaayiri. kakọjọ mu akẹrẹ kuma ami mumin lẹ ama gbojile ọjọ tijẹ ka gbojile o kọjọ tó rẹ kiri ilé anamẹ. sura kìrọ ní bá gẹ́gẹ́ abájọ máa lọ sura tó jùmọ̀ àtù sura ma jimá ìhun ọgbọ́dọ̀ ya kìdé hun ní gògẹ̀ kí o bèdí nà ọmọ ya kìdé sura kìdé ṣayà mẹ́wàá kàtẹ́tẹ́ ọ̀wìṣe ẹni sura kìdé akọ́ wa bẹ̀yà nà amàlà àgbèrèjì kàkiri ekidu ìmájá bẹ́ẹ̀ ìmáyọ̀gbẹ̀ èhé ìmáde àdínú yìí ìtìpó tí màá ṣe alùgbójú ẹ̀dún pẹ̀gbójú gbójú alùpùpù ẹ̀ lè kẹ́nà ẹ̀nàtsobi kẹ́jẹ olè gbójú ẹ̀ kàdá bẹ́lẹ̀ àmà ìlì àdínní àkùmàtsà àdínní gbójú wọ́n wọ́n alukuma ti a ti ń jẹ kpọ̀kí àdìsí àdìsí sallallahu alaihi wasallam mẹ́ ẹn kí sura gidi akọ ayé dẹ náà. سورة الجمعة مدنية وهي إهدي عشرة آية بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم atakbir yusabihu lillahi ma fi samawati ọgbọdana tsaka kumadzi ha modzi alẹ méje ma gbọdọ fún yusabihu lillahi ma fi samawati kaka wo eyi ma gil ardi lẹ n'aka dẹ wo kati do dza la gbọdọ fẹ kadi mẹ ma amẹ kukọ mẹ́mà kí tẹ̀síbí yìí ajé lẹ́nu ẹ̀hùn dẹ́ta wọ́n yóò sẹ̀bí hùrà àdú. wọ́n yóò sẹ̀bí hùrà àdú bí hàmdì yìí wà lùmọ̀lá ìkàtú mi kì í fati. ọ̀dẹ́ ọ̀dẹ́. wọ́n yóò sílù sọ̀wá ìkàtọ̀ yóò sí ibùbí ha máa ń o. wọ́n hùm yóò jáde lúnà ti láàyè wọ́n wà ṣẹ́dí ìdòlùmí ha. àjẹ́ni ọdẹ yàtọ̀ wò dẹ ọjọ́ ẹgbẹ́ ń tẹ̀sí bíi màá ṣe lẹ. ó jáde kàdí kàlà kparam tẹ̀sí bíi yà ṣe ọjọ́ kàlẹ́ o túrẹ́tù rà dì kọ́yí sẹ̀ bí wò rà dù bí hàmdì iṣẹ́ ń fi kà kparam tsaka lẹ̀ ó jáde kọ̀là kparam lẹ̀ ń wọ́n ti gbé ní ọjọ́ kagẹ̀ kọ́yí sẹ̀ bí wò rà dù kà kparam bí hàmdì nàkẹ́ alhamdulilayi gbẹ̀dẹ́ òun kọ̀là nyàmúre tí kò má gbọ́ <laughs> yẹlẹha walmalaikatu min khifati ìjàmúlẹ̀ kéde àṣekòlò àti kẹgbà àgbójà láfọlá gírẹ̀lẹ̀ walmalaikatu min khifati àmàlẹ́kàdé òpọ̀jọ́ láìláha ìlàlá àmà àwọn onẹ̀kídẹ́ yìí káṣí amúdẹ̀hún méjì bá wà mú jẹ̀kì bọ̀ wọn jákèjọ́ balẹ̀. wà irusílà lẹ́yìn ha wà ويصيب بها من يشاء أديك باقي قلا برام له ويرسل

kì á jó lẹ̀ gàyé gbùgbẹ́ pàkìtì dóòlì ẹ̀jẹ̀ jẹ́ kíkọ̀ wọ́n yóò tẹ̀bí wò ráàdú bí hàmdi yóò tẹ̀bí wò lè láàyè má fi sẹ̀mà wá sí ọgbọ́dá mẹ́rin fi lójú àlùfẹ́ ti tsáká màá wọ́jọ́ fẹ́ ánìhàn wọ́n má fi láàdì kánà màdójá nílẹ̀ gidẹ́ yìí màá gbọ́jọ́ fẹ́ wọ ìmí ṣe ìhìn. tùsọ̀bí hùlọ̀hù sábà ọ̀sàmá wà àti ìwà mìíràn fi ìhìn. wọ ìmí ṣe ìhìn. wọ ìmí ṣe ìhìn ńlá ìṣọ̀bí hùbí hàmdì. wàlá kí ila fífẹ̀ bíhu ìhàmù tí kò máa wọjọ́ fẹ́ gbàgbọ́dọ̀ jẹ́ nẹ̀fẹ́ yìí o àmẹ́ ń dà má alo kà máa gbọ́ jẹ́ máa fẹ́ lé ọjọ́ máa gbọ́ fẹ́ lẹ̀ ìdí máa ló máa gbọ́ fẹ́ malik maliki. Màlìkìyà mi di. Ọjọ́ ẹgbẹ́ ló òun lọ́jọ́ náà. Ó nì hà Súrọ́tù náà sí. Màlìkì náà. Ọjọ́ òun lẹ́yìn. Ọ̀fẹ́ hà Mákúlì láhùn màmá. Orí láhùn màmá Líkàlì Múlùkì tó ti múlùkà máa ń tẹ̀ṣà. Òun láhùn yìí, òun láhùn yìí. Ní ẹ̀dẹ́ dúkìá bọ́ múlùkì.

mɛtɛsa ɛnɛ kireji mu dunya tɛ wɔtu zilu mɛtɛsa ɛnɛ kireji amu do anɛ la ilaha illa. biyɛdi kɛlɛ xɔyi. ɔyìn lɛ fɛlɛ ɔbɔdɛ ɲɔtsɛ ta ti o. ina kaala kuli sɛyi n kpari. ayi eki dɛ madu madu jali agini o nɛ òun atsɛ wɛ biɛ nɛ n'akɔdu atɔ ne bili yatɛ biɛ nɛ akɛrɛ bɔ yi ama ɛbiɛ nɛ kiku gbɔdzɔ wa kɛrɛ bɔ tó dẹ̀rùn yẹ ní kẹlẹ̀ ẹ ọdún kìí jẹ́wọ́ ẹ̀yọ̀ ọwọ́ ọjọ́ yìí àmọ́ ọ̀nà ẹ̀jọ́ náà ṣe láti yọ èbìlì ìdẹ̀gbẹ́ náà rẹ́ lágbà ìṣàgbéyàn wọ́n máa ń sá ní yìí alùkùdùsù òun alùmọ̀lẹ́sẹ̀wò bíi ọjọ́ tẹ̀ ẹ̀fẹ́ kìmá dúpẹ́ kùmá dẹ̀hún tó adẹ́gbẹ́ kpóhùn. Sàlọ̀ Azizi Hakim. Alazizi lọ́jọ́ tí náà gbẹ́kú gbẹ́kú ìdí Hakim òun àwọn ṣẹ́ náà kàgbé. Náàm. Huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim hmm. wa yuzakkihim wa yu'allimuhum alkitaba wal hikmah. وإن كانوا من قبل لفي ضلال مبين أجل فلك نيكو يكبر فكنا يكاساي هو الذي بعث في الأميين رسولا ọjọ́ tẹ̀lé ronú jẹ́ òun pẹ́rẹ́ àmì jẹ́ mi òmù yìí nọ ọ̀dọ̀ dún dún wọ́ àmà فواتك الذي يذكر من تبقى سورة الأعراف قل يا أيها الناس قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له الذي له ملك السماوات والأرض نعم. لا إله إلا هو يهوي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون قل يا محمد صلى الله عليه وسلم كامي دولي باكو إني رسول الله إليكم جميعا yana hukunci muhammad sallallahu alaihi wasallam tunu cewa cewa ya karɓar kodin da ta Àlàbí ìlàwó mọ́rùkú sàmà àwà ti wọ́n lẹ́rù. Ọlọ́run pẹ̀lú ọlọ́run jálè méje pàánẹ̀ náà. Láà ìlàhà ìlàhù ọ̀yọ́kú yìí wọ́yọ́ mi. Ìlànà tó fi ti pẹ́ kùmárà rẹ̀ ń ìlàhù tí òun ka títí òun á palẹ̀ òun á yìí rẹ̀. Fàámìnú bìlá. Mẹ́yà mẹ́yà pẹ̀lú ayé má dẹ̀dẹ̀ pọ̀ ọjọ́. Wọ́rọ̀ sùlì. Mẹ́yà ayé má dẹ̀dẹ̀ pọ̀ olújọ́ ọjọ́. Ànàbí ìlú mi. Àméjì lẹ́lẹ̀ ń ṣe é kìtì òmù yìí. Dọ́gba tákọ̀ ọjọ́ dọ̀fẹ́ ń dí méjì máa gba ní ìyá méjì máa kɔ ntonu kumɛ kaki ni olùtàbí ekele òun ìgò kaki ata mɛ ìmɛdzi ma gba nu ɛmu yà gbɔ gɛ ɛyà mɛdzi ma kɔ nu ɛyà wọn kɔpi gɛ. alẹ́bí yóò nínú bí láàyè. òun ní gbọdọ̀gbọ̀ jẹ́ ìmọ̀ nínú ẹ̀kọ́ ọjọ́ káàkiri àdáyé wa. wákàlí máa ti yí. ìyàjẹ́ ìmọ̀ nínú ẹ̀kọ́ ẹ̀kẹ́lì mi. wà tàbí ọ̀húnlá alákùn tàdádú. ọ̀yà wúlé wúlé wúlé wà tàbí òhù àdébì muhammed sallallahu alayhi wa sallam mẹ́kọ́ àtọ̀ ìbò mẹ́lẹ̀ bọ́yì imẹrẹ ti mẹ mutí tọdù ikó dago mẹ kó dago ikó òkú mẹ kó òwú òun tẹsẹ fọ tẹbi hù ń lè bọ iṣẹ náà bí àìsàn òun mẹ lè bọ bẹ mẹkó tọ̀nà pàpà mẹ tápá mẹ inú gbèjì tó mẹ lè bá níbi mẹkó tọ̀nà pàpà mẹ. wọ́n lè di bàá sẹ́fílì òmìnir rasulan minhum oníṣẹ́lẹ̀ pé o ma gbà á gẹ̀dẹ̀ láàrin. yẹtùlú wà lẹ́yìn mà á yà tì. àgbà ya kọjọ́ dùn dùn àyà àgbà ọmọ ọ̀hún ṣàlùkúrà nìjọba ìjọba. wọ́n yóò ya ọma láti àwọn ọmọ ẹ̀kúyà ọmọ wa والحكمة جبي ونة يا القرآن كو ما هو با ما هو كه أجا ما تين كوا دكوا كم بيجو أنا صلى الله عليه وسلم هو هو جو جاجوا كومو ní láti wọn ohun máa kọ ọkẹhùn rẹ ọkẹhùn dé muhammad sallallahu alayhi wa sallam ni صلى الله عليه وآله وسلم نعم وإن كانوا من قبل لفي ضلال mubin. ìmá tètè kọjọ́ tẹ wa kì má débi muhammed sallallahu alayhi wa sallam dá wa yín wọ́n yín kánú ní kọ́bù dọ́gba ẹ̀gbà kàdébì má wata lẹ́sí dọ́là lè ilẹ̀ tẹ̀dé ẹ̀ tùbí dẹ́nà akíní gílóòfù ká tètè dé òdúlé yá ni. àṣìbù pín

نعم وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم وآخرين أكيد يا كاتوكا لغلو kẹmẹ má gbìyàn kàtígórì àmì mùsùlùmí kẹta ìṣẹ́fó ìṣẹ́nàmì first category ìṣẹ́nàmì ibi alìméjì ìṣẹ́nàmì ibi òtítàlá adé àbẹ́jì òdùdú adé àbẹ́ alìméjì àmì àdé àbẹ́ òtítàlá yìí òtítàlá lẹ́dẹ̀ wọ́n á kọ́ dínà mínú onye fana je na boku ma na wa obi obi mimma yalhaqu bihi we ha ma lu ma ne bi ma de amma lamma yalhaqu bihi inu kolo du ma wa ti ma wa na ba ma na tego ma na noji ma daba mi de ma jodi ni apa ne bi muhammad sallallahu alaihi wasallam wa akharina minhum lamma yalhaqu bihi be be le ina du ke ti ha bi abajo ti àwọn dabi àti tàbí gẹ̀ẹ́nì

àbúkù ha nyé hajj mẹjẹ lọ sí òòlù mẹjẹ lọ kó òòlù fẹ kọ́ lọlẹ́ àmà pàdé àkíní èkì dọ́gà nẹ̀ òun nánà tó èkì dátẹ̀lẹ́ lè uwo tú kẹ̀mà yín èkì dátẹ̀lẹ́ tù tí òun dẹ̀ èkì dọ́gà nẹ̀ òun nánà lè òun òun èkè lójú òun òun lɛ dagba na dago o du la

àgó kùmánà wà na lẹ́kì máa nìkẹ́ wọn náà bá máa gẹ̀ náà. wọ̀hú wẹ̀lá azizul hakim. wọ́n wà azizul ọjọ́ náà fẹ́ ló jẹ́ ní ojúmọ̀ gbẹ́kúgbẹ́kú sí hakim ẹnà ti náà. yìí kí ekiri e <laughs> lóde àmọ́ ọjọ́ tí a ma oye mama ló tún kpalatsi ànébi owó ẹ̀kọ́ ẹ̀wọ́ kpalatsi kulu di àná yìí kí ni ọdún kẹtì kẹdọ́ lẹ́ ná pọ́ n'ati hɔ ɔkpalatsi akutɛ adi ànébi yɛ nílá ilẹ̀ má lè ga mi tẹ́lẹ̀ kíkọ́. yóò yìí máa ń yẹ ọjà ju náà. wàláhù làbí. wàláhù làbí مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين àmì bẹ́ẹ̀ kó máa Ụmụ uma ekpɔtsɛ kuma do mɔdzɔ ma ŋun na mɔdzɔ gɛ kedukpɛ kuma do amu na tɔnɔ kpakpa ye ŋɔtsi amu na ma tɔnɔ kpakpa gɛ ina le la yɔ ina do ɔdzɔ mu du ye ma do ma kɔdzɔ du du ye ma wa ye toro kɛ mama ekilo tugbo ma nu akanya lia wɛ ekilo tugbo ma nu yɛnɛ kita nye ekilo ma nu abo de eke! ama ama ama bowla kpai abere chakale mache numa alqurani mache numa hadisi anabi sallallahu alaihi wasallam mache minahao mache mibalaga ama obochi sudan ki awe hadifu mai imu male koko mate na uzulu la ojo ki wa te o man

ثم لم يحملوها kọ́dù tsikọ́lọ́ o ma jìdá ìjẹ́ kólójì ma ma kọ́dù tsikọ́lọ́ alukura ní ìzè ọgbọ̀n mẹ́ta ẹ̀wá ìzè ọgbọ̀n mẹ́ta ma ma kọ́dù tsikọ́lọ́ ma ma alukura yìí mẹ́nkọ́jọ́ ma ma kọ́dù tsikọ́lọ́ lẹ̀ abùjú ma كمثل الهمير يحمل أسفارا alkọjọ́ ka àwọn alákàáyò ọjọ́ ìfọ́lá ni كمثل الهمار kò sí ẹ̀ma ìdágójú rẹ̀ jàkí yàhámìlú asfara ìnádọ̀ tákìdá nàkàdìjì wa èyí àná ló ẹjú pépè jàkí màjí máa fi jàkí dẹ́ ṣáà dùn ṣáná máa halukura ní ìdíwọ́ ọgbọ̀n mẹ́ta dùn máa ń dá jì akpa kì mọ ọgbọ mẹta kó ló dí máa tún kọlọ níhà báyìí ọgbọ mẹta kó àlejò tó ma máa lè buhari tó màmú lójú muslim mayu tirimidi nẹsàáyé abidawuda tunani eh, máa jà sakale màwọn fà ya n'ebe gị maka dị n'ege n'oge eh, ndekwa aha iziya eji mba ndekwa izu gbogbo ndekwa askadi mụ ma ndekwa n'eki ndekwa ndekwa enyi ya i ma ma ọ na ha chaka ma ndekwa oyi wụ lori ya yamilu asfaw o ndekwa onadọ taa kida lori i. ihe mmadụ nkidị abele akpa inwe ma ịchọ katụ ya kam ụnyere. ichiwaji achamune ichamune chamune chidawa igwa munolowon ameoki achi owuchema ajije wule ya dede eneka keneka hedo kpabie takuma muda chogun ye ali anini ene wetinu kuma chu ene ha wetinu kuma dele ogbe bakati o yen surprise wunde etinu kuma do ogbe bakati ti wunde iyaje pa etinu kuma pa prize lẹsọjọji. títí egwu mu ẹtí lè kpa ogun mi fúráìsì lẹ tó yọjú na ikó tẹ oko ma kí lè kẹ fúráìsì lẹ tó yọjú títí wẹlẹ ẹtí lè kí dalẹ o fúráìsì lẹ tó yọjú. la ilaha illallah subhanallah inna lillahi wa inna ilayhi rajiun. àbílẹ̀lẹ̀ sákùmá àti ayẹlẹ mà mu.

ili eke adukɔla ti ojú ma lè aka ŋun dakuma o jada ojú ma wọn donyi gɛ akpɛ yɛrɛ ɛdɛ ŋun kɔlɔn ti mɛ mɔkɔ ŋun gbada mɔkɔ ŋun gba ɛ ɛnɛ ya ní kìtɛ jɔna alowó ni ga tuma lɛ kìtsɔ kati aka mu wa di atsa mu mu ɛn kaya kini ami Igbo kuma o kuma ma

ọjà ìfọlọ ní mẹsàlù lẹbi náà gómìnà tọrọ àti iṣẹ nu ju etijue jàti ọjọ dùn ẹni gbọdọ ìsúrẹtù arab ojú yẹn lẹ́tì ju ya bí àwùjọ dùn àwọn. wọ́n tún lọ àlẹ́yìn nàbà lẹ́bí àtẹ̀yìnà wò áyà tìǹà fáńsálàfẹ̀mí náà. Mm-hmm. fàtúbà húṣe ìpàánù fàkànà mí nà lùbáwí. wàlà òṣì náà lẹ́rọ̀fà náà wù bí ha wàlà kìnnàwó àkàlàdà ilẹ̀ lárúbí mm. wàtàbà àhàwẹ́. fàmásàlùhù kàmásàlìl kálbì uh-huh. ìntàhámílà àlẹ́yìn yẹlá mm. náà ó tàtúrùkù يلعب ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون عجبا عليه صلى الله عليه وسلم واتل عليه النبأ الذي آتيناه آياتنا باوما نبالي نيكو نوما يون دوالي يوم هايتي يا من يهود مكالن يا مسلمين واتل عليهم نبأ الذي آتيناه ayatina bina baya melele ko mu ma ye ko ndoro gwa ne di imu ma ndu imu du oboda ya duke ma ije mo ya fo adi ke ma ije nda oji oboda onu chaka ije mo chaka ama adu salafa minha pe ti adura rojo fo salaha minha imu gwo ko ma le ko toka obi e ki adu ti dawa ko pe ki a ti dawa ki agba mu no lowo fo salaha minha imu gwo ko ma le

jẹ́mẹ̀ gáyà yọ̀yọ̀ iṣẹ́ wàá tẹ̀bílì òbí yìí náà fún àtibá àwùú òun i gbádùn lẹ̀ tàbá àwùú ṣe sọ àbẹ̀bílì Ebili, lẹ̀ òun gbodú ìlẹ̀ àìlámi ìbílẹ̀ òun ige ní ige na kẹnabẹ́ yìí ẹnabẹ́ màlúùtọ́wẹ́ náà ìbílẹ̀ ọ̀yá nínú ẹnabẹ́ yìí ṣe fún àtibá eke akuma na anwa nwa ojojojo ama ehe aya ka ọjọ́ ìfẹ́ lọ́wọ́ máa hùn bí tọ́rí. wọ́n máa hùn bí tọ́rí nàbí yìí nínú àdì nílá àdì nílá. Allahu akbar ọjà ti gbére sábàlẹ̀. ẹ̀tí e lọ gbọ́dọ̀ ẹ̀hún lẹ́lẹ̀ ẹ̀tí gbọ́dọ̀ fàǹfàm lẹ̀ wọ́n máa bí tọ́rí nàbí yìí nílá. dẹ̀jẹ̀ na adọ́jí ọ kù ẹ̀jẹ̀ kẹ̀dágójọ́ yọ ẹ̀hún wọ́n máa hùn bí dọ́rí nà mí ní ahadín ńlá bí ìzìnlá lọ́tọ́ wẹ́lẹ̀ kí aná jẹlẹ̀ ń ṣe ká ayé àkíní ẹ̀jẹ̀ náà kì á kẹrẹ̀ iṣẹ́ ń kó ẹ̀ tsogbótsi kẹ́nẹ́ ọ̀jẹ̀ ọjọ́ mọ́ ọ̀hún ta ẹ̀ kéjì yìí àmọ́ àti kẹ́nẹ́ ọ̀jẹ̀ ọjọ́ ọjọ́ dúdú dúdú

edu pẹ̀lú adọ́jọ́ mẹ̀mẹ̀lẹ̀kẹ́ wúrọ́ tòmátùgbò ìdáyẹ̀ nẹ̀gbọ́ olùgbò fún wa lónìí òun múdàbí àwa gba ìlà bìí nìlà múdàbí tó gbà pa bíbí fakana mina lɔɔwi. alu yi yi na ta ko nkote a bɛ be kuma caman lɛ laki na. walawu si na lɛra fana hubi ha. alu ma jɛ k'i yɛrɛ weju o ma mɛlɛ ta tɛ i ma mun dɛmɛ n'o ji ma a ma a jɛ k'i a bɛlɛ ce a kunna an neji ka kini k'a ye o ko sisi ɲɔ jigi tura bɛlɛ y'a kan su ka taa na. walakin na hu akilada ilẹ̀rẹ̀ rúbọ̀ taba ahawe. akɔjɔ su ka taa to ja ne lɛ o taba ahawa taki na lebute ne donke na kamasaluhu kamasalil kalbi oye fere le ju ani lele kamasalil kalbi oje o dabu ju abia oje ani anu ye ha ye ha ele ya mi owo du ti jaki jaki dene ki mo bi meta dia le oje ma ene ki de ki na ya alqurani na di sa debi tashi mu di chobochi mu di ci zurkulle mu di ci uh, uh, rohani mu di abajada jalatilu ababadila yororo kaya ilu jahalati ilu kibe ondu chile chakale masaluhu ka masaluhu masaluhu ka masalil qalbi ujuyeun kitabu jiya bia mena ne chile ga koja ti gegere le ke oja koja ka gegere ana inta hamila alayhi yalhas abia ku aleun le chen ke mo fadu ke lu le yalhas imere kanyule yo palo kwaja na ha ha ha ha abudu ema lɛ ɖe itse ŋu kɛmi spika do alụ lo kɛ yaki no kpotsi nyɔ kuma tse no irifɛ kuma o kpotsi no irifɛ kuma tse tugu no ɛrɛ lɛ lɛ ma wa bui la mɛ ɔmɛ ba ba ba ba ba ba ba ba ɛmɔ <laughs> kɛ no gbadza ɛrɔ ŋdo dza ma fa bibi kuma kamu lɛ ŋu manugo gɛ ma rɔ ɔra rɔ. aw tasirukuhu yalhaq ya a ko na ki da ti ohola mi itan ki heli owo ke maka ri tan dun tan yalhaq pa lo te gwa ya ne po ha ha ha e je ma ma ku e je e do ni gbo ojo pa ni ji ti ke la la ma na eke ọjọ́ ìfọ́lẹ̀ ni. zálíkà masalu kọ́mi lẹ́dínà kẹ́sàbù bí àyà tìǹà. zálíkà masalu kọ́mi lẹ́dínà kẹ́sàbù bí àyà tìǹà. èkì dẹ́ ìtìjú ẹ ní èkì má ma yé ohun dọ́rọ̀ lèmi rẹ̀. ọjọ́ ìfọ́lẹ̀ ni òwú ẹ̀kú ẹ̀jẹ̀ ní ọjọ́ ìṣẹ́ náà làkọjọ́. kọ́kọ̀ tún sí kọ́kọ̀ torí kuma wé lótú bó máa yẹ bùkátà máa lótú bá mi bẹ́ẹ̀ kuma tsa mi bẹ́ẹ̀ kuma tsi dá wa kuma tsi àdúrà èka máa dọ́ àdúrà yìí títsa lẹ̀ èka máa dọ́ àdúrà òwò lẹ̀ ẹni ka máa dọ́ àdúrà òwò lẹ̀ yìí òjò kẹtì ma ẹkìlá yà ọma ẹkọrọ bùtùn ẹbìban ẹkọ ẹdẹ ẹbọ ìdaka ọma ìtakpamẹ ẹni ìtakpamẹ ẹni kò lótú àdúrà òwò lẹ̀ láti òwò torí ìdè láyà wọn ní ìdè òrùbùtù wọn ní ìbò ìdàkà wọn ní ìkàkùmá tó tọ ẹjọ mi kánádà lè yẹnu wọn. naam wọn kọ sísun ló pàṣẹ náà. ساء مثل القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون مثل الذين حملوا التوراة ثم لم يعملوها كمثل الحمار يعمل الأسفار أما بئس مثل القوم الذين كذبوا بآيات الله بئس مثل القوم يا إيه مجير عليك كلا بئس مثل القوم الذين كذبوا بآياتنا yake da ci juye didi ami be kuma mamma ya no doro yimbe na'am wallahu la yahdi al wọláwo láyà àdìrúkọ mọ̀tò àlìmínà ọjà dàní dé kùmà jà mẹ́nà lájílẹ̀ ọjà nàfẹ́ láti má tọ̀nà ìkùmà jàlé àmẹ́nà mẹ́mẹ́lẹ́ àmọ́ kàmẹ́nà. ọlọ́ àwùlọ àfi. àti kàmẹ́nà wa kàkí náà dàbọ̀lẹ̀ kọ́kọ́ ńlẹ̀ ọmọ àwọn ọwọ́ àti kọ́dà yìí wọ́n kọjá ibi kìlẹ̀ wọn àkàdé ọjọ́ bẹ́ẹ̀ kúmọ̀ gbẹ̀jà lóbi lójú kúmọ̀ ìkodo àkàlẹ̀ bọ́ kúmọ̀ lóbi lójú kúmọ̀ ìkodo àkàlẹ̀ bọ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ yàrá jàlá mọ̀nà bọ́lá ní amúríkà ìṣàlá assalamu alaikum warahmatullahi wabarakatuh Thank you.